Ǹjẹ́ mo kí wa kú dédé àkókò yìí níbikíbi tá a bá ti ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti máa gbóhùn mi àti gbogbo tí ọwọ́jà ìkànnì yìí bá dé orúkọ mi ìyípadà o ìrìn sẹ́ǹgì orúkọ mi <laughs> níbo ló ra yóò sógun obìnrin ní pààrọ̀ orúkọ tó bá ti lẹ́yìn ìgbéyàwó èmi náà gbọ́dọ̀ dédé gbẹ́dẹ̀ yóò kó yẹ fi ọpẹ́ fún Ọlọ́run nítorí tí ó ṣe nítorí tí àánú rẹ̀ dúró láéláé ògo ni Ọlọ́run ló àkórí ìdánilẹ́kọ̀ọ́ wa ti tòní ní oníàpòlì ohun ìjìnlẹ̀ ọlọ́run ohun ìjìnlẹ̀ ọlọ́run mo sọ̀rọ̀ nínú ìwé kólósè orí kejì bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kínní nítorí èmi fẹ́ kí ẹ̀yin kí ó mọ̀ bí ìwàyà ìjà tí mo ní fún yín ti pọ̀ tó àti fún àwọn ará Laodíkíà àti fún iye àwọn tí kò tí ì rí ojú mi nípa ti ara kí a lè tu ọkàn wọn nínú bí a ti so wọ́n pọ̀ nínú ìfẹ́ àti sí gbogbo ọ̀rọ̀ ẹ̀kún oyè tí ó dájú sí ìmọ̀ ohun ìjìnlẹ̀ Ọlọ́run àti Kristi ẹsẹ̀ kẹta irú ẹni tí a ti fi gbogbo ìṣúra ọgbọ́n àti ti ìmọ̀ pamọ́ sí ẹsẹ̀ kẹrin èyí ni mo sì ń wí kí ẹnikẹ́ni kí ó má bàa fi ọ̀rọ̀ ẹ̀tàn mú yín ṣìnà kí ẹnikẹ́ni kí wọ́n bá fi ọ̀rọ̀ ẹ̀tàn mú yín ṣìnà èyí ni pé oríṣiríṣi nǹkan náà lè fi mú yàn ṣìnà lára nǹkan lè fi mú yàn ṣìnà òun ni àwọn ẹ̀kọ́ òdì àwọn ọ̀rọ̀ ẹ̀tàn àwọn àwọn ẹ̀kọ́ òdì tó mọ̀ sọ pé ẹ bí kinní kan sì rí rẹ̀ ẹ̀yìn irọ́ ọ̀tọ̀ ní kinní kan sọ kẹ́ ẹ mọ̀ wò kò sí ọgbọ́n rẹ̀ èyí ò lè fi orí lásán kò lè fi orí tàbí òye rẹ̀ nìkan lásán fi ka bíbélì ọ̀rọ̀ Ọlọ́run kó sì gbé èèyàn nílẹ̀ èèyàn nílò èèyàn méjì láti nǹkan méjì láti ṣàlàyé rẹ̀ fún yín alákọ̀ọ́kọ́ ó ní ẹ̀mí Ọlọ́run ẹ̀mí Ọlọ́run fúnra rẹ̀ ó ní ó ṣe ìtumọ̀ ọ̀rọ̀ rẹ̀ fún yàn tí ó yé èèyàn dáadáa tí èèyàn yékéyéké ẹ̀mí Ọlọ́run ni nǹkan nǹkan kejì ó ní ẹni tó bá jẹ́ olùkọ́ ni ọ̀rọ̀ ọlọ́run tí ọ̀rọ̀ ọlọ́run yé dáadáa hmm, hmm, ẹ̀mí ọlọ́run á máa darí rẹ̀ ǹjẹ́ àpò irú nǹkan tí mò ń sọ yìí ó ṣẹlẹ̀ sí ọkùnrin kan ìwẹ̀fà ará Ethiopia jẹ́jẹ́ rẹ̀ ní lọ nínú kẹ̀kẹ́ rẹ̀ ẹ̀ pé kò tí ì sí ọkọ̀ ńgbà náà kẹ̀kẹ́ tí tí mò ń sọ yìí tí bẹ́ẹ̀lì sọ ńgbà náà kì í ṣe kẹ̀kẹ́ rálì o kẹ̀kẹ́ ẹlẹ́ṣin ni wọ́n so kẹ̀kẹ́ wọ́n so mẹ́ṣin so ẹ̀sìn lọ wájú báyìí kẹ̀kẹ́ ò mọ̀ wọ́ tuurutu tẹ̀lé ọkùnrin ará Ethiopia yìí ní ránkà kí ní kà ka ìwé ìwé àìsàyà <coughs> orí kẹtàléláàdọ́ta ó ní bí ti ka lọ ó ní ẹ̀mí ọlọ́run darí Fílíbì Fílíbì evangelist ó darí rẹ̀ pé kí ó lọ bá ọkùnrin pé kó lọ ṣàlàyé nǹkan tí ń yé tí ń kàn fún ẹ̀mí mímọ́ nù nígbà ẹ̀mí mímọ́ dárí rẹ̀ sí Fílípì mo bá sún mo bá ní pẹ̀lẹ́ o ọ̀rẹ́ wa in tó nǹkan só yí ọ báyìí ó ní òye òun ló bá darapọ̀ mọ́ kẹ̀kẹ́ rẹ̀ ló bá sì ṣàlàyé rẹ̀ fún jẹ́ àpé bí ọkùnrin gba Jésù sínú o <laughs> èyí ni pé ẹ̀mí mímọ́ ni mo ṣàlàyé ọ̀rọ̀ Ọlọ́run fún yàn òun ló ṣe ṣe kókó ló ṣe ṣe pàtàkì fún èèyàn láti gbàdúrà kéèyàn tó máa ṣe àṣàrò nínú ọ̀rọ̀ ọlọ́run kéèyàn kọ́kọ́ pe ẹ̀mí ọlọ́run pé ìwọ ẹ̀mí mímọ́ o kíní yìí wàá ṣàlàyé rẹ̀ fún mi ǹjẹ́ mọ̀ pé ìwé ìrere johannu orí kẹta ẹsẹ̀ kẹta ẹsẹ̀ kẹta ẹsẹ̀ kẹrìndínlógún tí gbogbo èèyàn mọ̀ torí tí ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ bíbélì kan ṣoṣo fún ni ǹjẹ́ mọ̀ pé tí ẹ̀mí mímọ́ bá ṣe àlàyé rẹ̀ jinlẹ̀ fún yàn ǹjẹ́ mọ̀ pé ó jù bẹ́ẹ̀ lọ ṣàṣàlẹ́yìn onígbàgbọ́ tí ò fẹ́ mọ̀ lórí kódà tí ìmọ̀ àwọn ọmọ kékeré ṣàṣàlẹ́yìn tí ò mọ̀ lórí ìjẹ́ àpótí ẹ̀mí ọlọ́run bá ṣe ìtumọ̀ rẹ̀ fún yàn tó bá ṣàlàyé rẹ̀ fún yàn yóò sì yé èèyàn dáadáa yóò sì yé èèyàn dáadáa yóò yé èèyàn gidi gan <laughs> èyí ni pé ẹ̀mí mímọ́ òun ni ó lè ṣe ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run fún yàn tàbí olùkọ́ ni ọ̀rọ̀ ọlọ́run ẹsẹ̀ kẹrin ìwé kólósè orí kejì ẹsẹ̀ kẹrin ó ní èyí ni mo sì wí èyí ni mo sì wí mo sì ń wí kí ẹnikẹ́ni kí ó má bàa fi ọ̀rọ̀ ẹ̀tàn mú yín ṣìnà ọ̀rọ̀ ẹ̀tàn mú yín ṣìnà kí ẹnikẹ́ni kí ó má bàa fi ọ̀rọ̀ ẹ̀tàn mú yín ṣìnà tó bá fi lé bíbélì fi ọ̀rọ̀ ẹ̀tàn mú yín ṣìnà á jẹ́ pé èèyàn wulẹ̀ ṣe kí ni èèyàn ń bẹ lójú ọ̀nà tẹ́lẹ̀ nù àbí ta ló ṣìnà bí ó ṣe ẹni tó ti wà ní ojú ọ̀nà kan tẹ́lẹ̀ wọ́n wá sí lọ́kàn tí wọ́n ti ṣìyàn lọ́kàn wọ́n ti ṣìyàn lọ́nà náà nù. èyí ni pé nípa oríṣiríṣi ẹ̀kọ́ nípa onírúurú ẹ̀kọ́ àwọn ẹ̀kọ́ òdì àwọn ẹ̀kọ́ òdì ha hmm, àwọn bàbá wa nínú ìgbàgbọ́ wọn ni à ayé ti wọnú ìjọ ìjọ ti wọnú ayé lóòótọ́ ni lóòótọ́ ni ǹjẹ́ hàn pé àwọn nǹkan kan wà tó pé n tí ò kódà kò bá ojú mu kò bá làákàyè mu pẹ́ẹ̀pẹ́ àwọn èèyàn sì máa ń lọ mọ bíbélì wọn ni bíbélì gan sọ báyìí fún àpẹẹrẹ àwọn tí mutí a mà ti rí rí lára àwọn tí mutí ìkan tó jẹ́ pé ọmọ Ọlọ́run ló pera rẹ̀ o ó ní ẹ eh, kí ni bíbélì gan ni kéèyàn mọ̀ mutí mo ní à bíbélì ti tẹ àbẹ̀wò ṣé bíbélì ti tẹ ni àbí mi ó ní eh, ẹ yẹ bọ́ọ̀lù àpọ̀sẹ́lì gan sọ fún eh, fún pétérù pé mọ́ mu ọtí díẹ̀díẹ̀ torí àìlera ara rẹ̀ mo ní à ẹ gbà mí <laughs> hmm, hmm. àwọn ẹlẹ́kọ̀ọ́ òdì kò síbi tán sí ẹsẹ̀ karùn-ún nítorí pé bí èmi kò tilẹ̀ sí lọ́dọ̀ yín ní ara ṣùgbọ́n èmi ń bẹ lọ́dọ̀ yín ní ẹ̀mí mò ń yọ̀ mo sì ń kíyèsí ètò yín àti ìdúróṣinṣin yín gbogbo yín nínú Kristi ẹsẹ̀ kẹfà nítorí náà bí ẹ̀yin ti gba Kristi Jésù Olúwa bẹ́ẹ̀ ni kí ẹ máa rìn nínú rẹ̀ bí ẹ̀yin ti gba Kristi Jésù ní Olúwa bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó máa rìn nínú rẹ̀ á pé ojú ọ̀nà náà wà nù. á pé ìfẹ́ ọlọ́run náà ń ṣe nù. ẹ máa wo ẹjẹ́ ní tẹ́sẹ̀ karùn-ún ka o nítorí pé bí èmi kò tilẹ̀ sí lọ́dọ̀ yín ní ara ṣùgbọ́n èmi ń bẹ lọ́dọ̀ yín ní ẹ̀mí mò ń yọ̀ mo sì ń kíyèsí ètò yín àti ìdúróṣinṣin ẹ máa gbọ́ o. Paul àpọ́sẹ́lì ó lóun ò sí pẹ̀lú wọn nípa tara ṣùgbọ́n òun wà pẹ̀lú wọn nípa tẹ̀mí ó wá ní òun yọ̀ kí ni yọ̀ kí kó bẹ́ẹ̀ pé inú ẹ̀ kàn ń dùn lásán ni ẹ̀mí ọlọ́run ní yọ̀ ní inú rẹ̀ látàrí iṣẹ́ ìsìn àti ìdúróṣinṣin àwọn ìjọ Tẹsalóníkà <laughs> eh, ìjọ Kólósè oje iṣẹ́ ìsìn wọn ó pé ọlọ́run ìdúróṣinṣin wọn ó múnádóko débi pé ẹ̀mí ọlọ́run yọ̀ nínú Pọ́ọ̀lù àpòstélì <laughs> tó jẹ́ alákòóso wọn hmm. ẹ ṣàkíyèsí pé nígbà míì láì rówó e láti gbé pé ẹnìkan ó kọ́lé fún yín àbò fún yín nìkan kan inú yóò kàn ṣàdédé máa dùn ẹ̀mí ọlọ́run o <laughs> nǹkan ṣẹlẹ̀ lọ́wọ́ nú ẹ̀mí nù. No ìdí ni pé n ti ń ṣẹlẹ̀ gbogbo tí tí à ń rí ti ń ṣẹlẹ̀ lójú lójú nínú ayé àfojúrí kò yẹsẹ̀ mọ́ ṣẹlẹ̀ ó ti wáyé nínú ayé àìfojúrí lọ́n nínú ẹ̀mí lọ́n ó ti ṣẹlẹ̀ ńbẹ̀ ó ti wáyé ńbẹ̀ <laughs> ìfarahàn rẹ̀ ìfarahàn rẹ̀ òun là ń rí nínú ayé àfojúrí ẹ̀ níbí bò ó ó dàbí ìgbà tí wọ́n bá ṣe eré àgbéléwò ni tá a bá ṣe eré àgbéléwò ẹ rí i pé àwọn tó ṣe eré gangan wọ́n kọ́ ṣe àyẹ̀wò rẹ̀ tá a máa kọ́ ṣe àyẹ̀wò rẹ̀ ṣe àgbẹ̀ wọ́n ṣọra ṣe àfihàn rẹ̀ ní sinimá bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló ṣe rí àyẹ̀wò rẹ̀ ń ìgbà tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ oní ẹ̀mí ń ṣe wá rí àfihàn rẹ̀ wọn lè lè tán ṣe ń sinimá o <laughs> àfihàn rẹ̀ ní ti orí sinimá o fún àpẹẹrẹ níjọ́ kan àwọn sinmi alọ́wọ́ eré kan ni ní sinimá ó wá di pé wọ́n ń jà gírígírígírígírígírígírígírígírígírígírígírí ẹ̀ wọ́n á jẹ́ pé òun ló kópa tó jọjú a máa pè wọ́n ní akitọ̀ ẹni tó kópa tó tó tó ṣe kanrin jùlọ táwọn èèyàn wò pé à ah, ẹni yóò gbọ́dọ̀ kú o ẹni à ah, sẹ́ni yóò wà ní kú báyìí sẹ́ni yóò wà ní kú à ah, tó wá ti kú eré mọ̀ ti parí sẹ́ni kan ǹjẹ́ mọ̀ pé bí ó lè ti pọ̀ tó ní ilé sinimá ẹnìkan ní ìtarakoro eré amọ̀ káyọ̀ lára jura wọn lọ àwọn kan wà tó máa ń wo eré báyìí tó máa ń wo eré e, e, e, àgbéléwò wọ́n sì mọ̀ sunkún pé tó sì dá sẹ́mọ̀ gbára ta irú èèyàn bẹ́ẹ̀ ni ẹni tí mò ń sọ yìí níye ha ee eh, ha ha kọ́mọ gbúdọ̀ kú ha ha ha ee eh, ee eh, ó mọ̀ ti dààmú jù ó mọ̀ ṣe kíní kan jù ló bá kọjú sẹ́yìn tí ń bẹ lẹ́gbẹ̀rẹ̀ wọ́n mọ̀ra rí o wọ́n bá ní. Ah, ẹ̀yin ò tiẹ̀ láàánú ẹ tiẹ̀ ṣe kinní kan ṣé ṣé ó yẹ kó kú báyìí ní ẹ̀yin ní ẹ sọ̀rọ̀ síbi tọ́rọ̀ lọ ṣé ó yẹ kí kinní kan ṣe kinní kan ní kí lẹ́mọ̀ dání ó sọ <clears throat> ẹni ní kò sí nǹkan kan tí ó ṣe kò lè kú ṣé àti wòrí ni ẹ̀yin ṣe kinní kan ní kinní kan kan ṣé ó yẹ kó kú ní kinní kan kan. mo gbọ́ àyà mi ò lè ká òkè kí ló dáyà yín ò ká òkè ẹ yá àṣẹ èèyàn gidi lẹ́yìn yìí ẹ tiẹ̀ lọ́kàn ọlọ́run ẹ tiẹ̀ ṣe kinní kan mo gbọ́. Aya mi ò lè ka òkè. Kò sí ohun tí ó mì mí ń torí pé èmi mo kọ́, èmi mo sì darí rẹ̀. <laughs> Ah, bẹ́ẹ̀ gẹ́gẹ́, ó ní gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ ní àyíká àti àyídá wa tí ń ṣẹlẹ̀ sí àwa gangan. Ó ti kọ́kọ́ wáyé nínú ẹ̀mí, nínú ayé àìfojúrí kó tó di pé ó sì wá wá ó sì wá ṣẹlẹ̀. ẹ wá máa wò ó nígbà tí nǹkan ohun bá ń ṣẹlẹ̀ nínú ẹ̀mí tàbí tó bá ń pilẹ̀ rẹ̀ tàbí tó bá ń gbèrò rẹ̀ tí ò tí ì wá sí ìṣẹ́gun nínú ẹ̀mí lọ́wọ́lọ́wọ́ ìgbà ni ẹ̀mí Ọlọ́run ni ó kọ sí wa ìgbà ni ẹ̀mí Ọlọ́run yóò ru ẹ̀mí wa sókè. Hmm. òun ló fi máa ń jẹ́ pé nígbà míì kákàdé pé inú yóò máa dùn inú yóò máa dùn yóò fún yín nìkan nígbà míì inú ẹlòmíì ó bàjẹ́ yóò ní bí ìpòrúurú nínú ọkàn rẹ̀ lọ́hùn bí ìbànújẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nínú ọkàn rẹ̀ lọ́hùn bóyá ni o àbẹ́ nǹkan lọ́wọ́ ni o lódìjì pé kàn ìyá kan wò pé ah kí ló dé kí ló ṣẹlẹ̀ ah kí ló wá ṣe mí báyìí nǹkan sí ọ ẹ̀mí ọlọ́run nù ẹ̀mí rẹ ẹ̀mí ọlọ́run bá ẹ̀mí rẹ sọ̀rọ̀ nù wọn hmm. ló fi jẹ́ ló fi jẹ́ pé gbogbo ògbà ló yẹ ọmọ ọlọ́run láti máa wà ní ìmúrasílẹ̀ láti máa wà ní ìgbáradì <clears throat> nǹkan kan yìí òun ló ṣe Pọ́ọ̀lù àpòstélì látàrí iṣẹ́ ìsìn àwọn ìjọ Kólósè tó múnádóko bí wọn ṣe ń sin Ọlọ́run ìdúróṣinṣin wọn nínú Kristi Jésù ìwà àti ìṣe wọn gbígbọ́ràn sí òfin àti àṣẹ Ọlọ́run ó múnádóko ǹjẹ́ mọ̀ pé gẹ́gẹ́ bí olùdarí wọn gẹ́gẹ́ bí alákòóso wọn Paul ń sì nímọ̀ lára rẹ̀ inú rẹ̀ ń dùn ẹ̀mí Ọlọ́run yọ̀ nínú ó ní túmọ̀ èmi ń yọ̀ ní ẹsẹ̀ karùn-ún ó nítorí pé bí èmi kò tilẹ̀ sí lọ́dọ̀ yín ní ara ṣùgbọ́n èmi ń bẹ lọ́dọ̀ yín ní ẹ̀mí mò ń yọ̀ <laughs> mo sì ń kíyèsí ẹ mọ̀ wà rí wọn mò ń yọ̀ mo sì ń kíyèsí ṣe pé nǹkan tí wọ́n bá ṣojú yín lẹ́sọ̀ pé ah mo ṣàkíyèsí pé kìíní ìrí báyìí àbí bò bẹ́ẹ̀ eyín ò sí mbẹ́ Pọ́ọ̀lù àpòsẹ́lì ò sí mbẹ́ ó sì ń yọ̀ ó ní mò ń yọ̀ mo sì ń kíyèsí a pé kìí ṣe lójú lásán inú ẹ̀mí nù <laughs> ah. mò ń yọ̀ mo sì ń kíyèsí ètò yín àti ìdúróṣinṣin yín ìdúróṣinṣin ìgbàgbọ́ yín nínú Kristi ìdúróṣinṣin ìgbàgbọ́ yín ẹni pé ìgbàgbọ́ wọn kò dàbí iná mọ̀nàmọ́ná ìgbàgbọ́ ẹlòmíì bí iná mọ̀nàmọ́ná ni ìgbàgbọ́ ẹlòmíì bí iná bátìrì ni. Hmm. iná bátìrì yóò ọkọ mọ́lẹ̀ nígbà bóyá yóò mọ wálẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ nígbà bóyá yóò mọ wù bẹ́lúbẹ́lú bẹ́lúbẹ́lú bẹ́lúbẹ́lú bẹ́lúbẹ́lú nígbà wáyá yóò wá ṣe tíntín àwọn ìgbàgbọ́ iná bátìrì nígbà bátìrì bá ti jó lọlẹ̀ tí ò lókun mọ́ bẹ́ẹ̀ náà ni iná ó ṣe mọ́ wálẹ̀ tí ò ní mọ́lẹ̀ mọ́ ìgbàgbọ́ ẹlòmíì bí iná ẹ̀rọ bí iná mọ̀nàmọ́ná ni o iná mọ̀nàmọ́ná ní ìgbàgbọ́ ẹlòmíì yóò lòkè díẹ̀ yóò wálẹ̀ yóò lòkè díẹ̀ yóò wálẹ̀ yóò lòkè díẹ̀ yóò wálẹ̀ ìmí yóò ra tayọ gbèdéke ibi tó wà díẹ̀ yóò wálẹ̀ ìmí ibi tó dédé ibi tó wà ni ó wà ó ń gbọ́ yóò tún wálẹ̀ àmọ́ ìjọ Kólósè àwọn ará àjọ àwọn ọmọ ìjọ Kólósè ẹ̀mí wọn ìdúróṣinṣin wọn nínú ìgbàgbọ́ ó múnádóko wọ́n ń dàgbà wọ́n ń dàgbà wọ́n ń dàgbà wọ́n ń dàgbà wọ́n ń dàgbà wọ́n ń dàgbà. ẹ gbọ́ táwọn Yorùbá sọ ni wọ́n ní àgbàdo ò yọ̀rùkẹ̀rẹ̀ kínú bí èyí ni pé má fi lè mú kí àgbàdo kó mọ̀ dàgbà débi pé ó ń yọ èrùkẹ̀rẹ̀ á jẹ́ pé àgbàdo ń dàgbà nu á àgbàdo ń dàgbà nu èyí ni pé inú olóko mọ̀ ẹ̀dùn ni pé ha ah, <laughs> ó dà báyìí àkókò kórè tí ń bọ̀ á mọ̀ jẹ ẹ̀wà alágbàdo á mọ̀ jẹ sapala o á mọ̀ jẹ àbárí o àwọn ọmọ yóò mọ̀ mọ̀gì o àwọn ọmọ jẹ̀kọ o àgbàdo tí wọ́n ti kórè ṣàpẹ́nu ló ti mọ̀ dùn yóò ti mọ̀ pé a gbogbo ohun tí wọ́n fi ṣe lẹ̀ pé a ó dà báyìí àwọn ò sì ẹ̀ ta díẹ̀ ń bẹ̀ àwọn wà jẹ́jù pé ìlànà fẹ́ jẹ gan eléyìí táwọn ó tà ló pọ̀ jù ń bẹ̀ àwọn ó tún há gan bẹ́ẹ̀ àgbàdo ẹ̀sẹ̀ ń yọ ìrùkẹ̀rẹ̀ ni o bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni Pọ́ọ̀lù àpòstélì nígbà tí láìsí ń bẹ̀ ó fẹ̀mí wádìí inú rẹ̀ bẹ̀rẹ̀ sí ní dùn ayọ̀ rọ̀ ń kún ó wá ṣàkíyèsí pé nǹkan kan ṣẹlẹ̀ nú ẹ̀mí nígbà wá fi ẹ̀mí tó fẹ̀mí wádìí ó wá rí ìmọ̀ dájú pé ètò ìsìn àwọn ìjọ Kólósè àti ìdúróṣinṣin wọn nínú ìgbàgbọ́ nínú Jésù Kristi òun ló mú kínú òun máa dùn bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwa náà àwa ìjọ Kólósè ní Paul àpọ́sítélì ní yíyọ̀ nítorí wọn nínú rẹ̀ ń dùn. báwo ni ètò ìsìn wa níwájú Ọlọ́run báwo ni ìdúróṣinṣin ìgbàgbọ́ wa níwájú Ọlọ́run hmm. tó fi lè mú kí Paul àpọ́sítélì kẹ́mi Ọlọ́run mọ iyọ̀ nínú rẹ̀ kó lè kíyèsí ìjọ Kólósè bàbá mi bàbá adé a máa sọ̀rọ̀ kan a ní tọ́lọ́ ń bá rí ọ déèyàn náà ò rí ọ ọlọ́run rí ìjọ kólósè ó rí àwọn ọmọ ìjọ kólósè pọ́ọ̀lù àpòsílì náà rí hàn ẹ mọ ẹ mọ gẹ́nigẹ́ni mọ̀ ṣe dúró dúró pé ẹ jẹ́ kí n ṣe dáadáa kán lè rí mi ẹ já ṣe dáadáa ká rìn dáadáa kí ọlọ́run lè bá rí wa tọ́lọ́run bá ti rí wa àwọn èèyàn náà ò rí a. ẹsẹ̀ kẹfà nítorí náà bí ẹ̀yin ti gba Kristi Jésù Olúwa bẹ́ẹ̀ ni kí ẹ máa rìn nínú rẹ̀ ẹsẹ̀ keje kí ẹ fi gbòǹgbò múlẹ̀ kí a sì gbé yín ró nínú rẹ̀ kí ẹ sì fi ẹsẹ̀ múlẹ̀ nínú ìgbàgbọ́ yín gẹ́gẹ́ bí a ti kọ́ yín kí ẹ sì máa pọ̀ nínú rẹ̀ pẹ̀lú ìdúpẹ́ ẹni pé ká máa pọ̀ nínú ìgbàgbọ́ ká máa pọ̀ nínú ìgbàgbọ́ <laughs> ẹ jẹ́ síbèlú wá sí ìwé róòmù ìwé róòmù orí kejìdínlógún o hmm. ah ìgbàgbọ́ ẹlòmíì báyìí. Hmm. <clears throat> ó ti yìnrìn ó ti yìnrìn pátápátá pátápátá pátápátá pátápátá ìwé róòmù orí kẹrìndínlógún ẹsẹ̀ kejìdínlógún ó ní nítorí àwọn tí ó rí bẹ́ẹ̀ ẹ jábẹ̀ láti ẹsẹ̀ kẹtàdínlógún ó ní ará èmi sì bẹ̀ yín ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tí ń mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ̀yin ti kọ́ kí ẹ sì kúrò ní ìsọ̀ wọn kí ẹ sì kúrò ní ìsọ wọn ìwé róòmù orí kẹrìndínlógún ẹsẹ̀ kejìdínlógún àwọn tí ń mú ìkọ̀sẹ̀ wá jẹ́rìí pé jésù olúwa gan sọ̀rọ̀ nípa ìkọ̀sẹ̀ ó ní nígbà tí ń sọ̀rọ̀ nípa ẹni tí ó fi tí ó ṣe ìfihàn rẹ̀ ẹni tí ó fà lé àwọn ọ̀tá lọ́wọ́ tí ń sọ̀rọ̀ nípa ọmọ ègbé ó ní ohun ìkọ̀sẹ̀ lè ṣaláì mọ́ wa ó ní ṣùgbọ́n ègbé ni ẹni tí ó ti pàṣẹ rẹ̀ fún ègbé ni fún ẹni tí ó ti pàṣẹ rẹ̀ wá <laughs> Hmm. ará èmi bẹ̀ yín ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tí ń mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ̀yin ti kọ́ tí ẹ̀kọ́ tí ẹ̀yin ti kọ́ ẹ̀kọ́ wo náà ti kọ́ ẹ̀kọ́ nípa bí èèyàn ti ń rìn déédéé àti ní pípé níwájú ọlọ́run ọlọ́run sọ fún ábúráhámù ó ní ábúráhámù rìn níwájú mi kí o sì pé àwọn tí ń mú ìyapa wá àwọn tí ń mú ìṣìnà wá àwọn tí máa ń ṣìyàn lọ́nà tí máa ń ṣìyàn lọ́kàn wọ́n ní á jìnnà sí wọn kí á kúrò ní ìsọ̀ wọn èyí ni pé níbi tí wọ́n bá darapọ̀ mọ́ ibi tí gbogbo wọn bá jọ wà kákó bẹ́ẹ̀ kákó rẹgbẹrẹgbẹ wọn àwọn tí mo sọ fún yín pé ní kíni eléyìí mọ̀ ṣe sìgá jẹ̀díjẹ̀dí lélẹ́yìn mọ́ ṣiṣẹ́ fún èyí ò fà bẹ́ẹ̀ yẹn ṣe fa sìgá ni o ó sì ṣiṣẹ́ ó yára ṣiṣẹ́ gbogbo ọ̀pọ̀ èèyàn ni ó náà àdàgbọ́n mu sìgá ní kíni ẹ yé mọ́ dára yín láàmú ẹ mọ́ kígbe jésù jésù jésù jésù jésù jésù jésù agbo tó dáa jù tó tètè ṣiṣẹ́ jù agbo ọlọ́tí ni ìbágbó ni ó mu díẹ̀ ni wàá ti mu díẹ̀ báyìí jàn kíá ni ó lọ àdúgbò mutí kẹ ẹ mọ wo ní ọ̀pọ̀ ọgbà àwọn tí mo sábà fún yẹn nírú àmọ̀ràn búkú búkú búkú búkú báyìí àwọn tó pera wọn lọ́mọ Ọlọ́run ni o àwọn tó pera wọn lọ́mọ Ọlọ́run ni o téèyàn wò gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run àwọn ni o wọn ní ni kí kì í ṣe pé bóyá pé kinní náà ìbẹ́ ẹ̀kan jọmọ́ ṣe wọlé wọ̀de lásán ni ọkọ rẹ ò ní mọ̀ ẹ jọmọ́ ìrànra yín lọ́wọ́ ni sórí ẹ̀ ẹ̀yin ò lè dáyé ṣe àwọn ìmọ̀ràn bú àdọ́gbọ́n yà lè ní kíni kàmọ́ gbàtọ́wọ́ rẹ níjàre mọ́ gbàtọ́wọ́ ẹ̀ lásán ni ìyẹn ò sọ pé bóyá pé ẹ̀ ń fẹ́ra yín ṣé o ti fi ọ̀ sílẹ̀ ni ẹ̀ pẹ́ ń fẹ́ra ṣe èèyàn wá ń fẹ́ra wọn wá nù sí ọ ẹbí ẹ a yóò mọ ra nǹkan wá fún ọ tó bá dijọ́ valentine tó bá dijọ́ valentine yóò ra nǹkan wá fún ọ tó bá dijọ́ àjínde yóò fún ọ ní nǹkan ọdún tó bá di ìgbà kérésì yóò fún ọ ní nǹkan ọdún tó bá dìgbà ọdún ńlá ọdún tuntun one yóò fún ọ ní nǹkan ọdún múra sí i àwọn nǹkan ọdún àwọn nǹkan ọdún burúkú kan wà pé èèyàn ó gbà débi pé èèyàn ó gbà míì torí ẹ̀ torí ẹ̀ lèèyàn ó gbà èèyàn ti mọ gba tìsàlẹ̀ o wọ́n mọ̀ gba àwọn ẹ̀bùn ọdún díẹ̀díẹ̀ ìjọ ń bọ̀ tó gbà torí rẹ̀ ẹ̀bùn ọdún ló rò pé ó gbà ó gbà torí rẹ̀ ó sì sọ ẹ̀bùn oṣù rẹ̀ nù ẹ̀bùn oṣooṣù nù ló bá tán àwọn ìmọ̀ràn burúkú wọn ní kíni kò sí tó burú bẹ́ẹ̀

àwọn pásítọ̀ yín gan ṣẹ́ mọ́bi táwọn kan gbórí wọ̀ nígbàlùkù ni mò ń dọ́gbọ́n sọ́dọ̀ ara ẹ̀ èèyàn wọn dọ́gbọ́n sọ́dọ̀ ara rẹ̀ ni àwọn ìmọ̀ràn bú àwọn ẹ̀kọ́ yà alẹ́ nìkan sì sọ fún mi níjọ́ kan ẹni ni kíni ó ní Jésù Olúwa gan Jésù Olúwa gan òun gan ó ṣiṣẹ́ wòlíì mo ní wòlíì jẹ́ṣẹ́ wòlíì o ó ní àà ẹ mọ̀ sí bí ẹni pé kínní sọmọ wòlíì kan nìyí ni jésù gan ṣiṣẹ́ wòlíì tọ́mọ ní pé kínní gan ẹ yóò fi nǹkan kúnra wọn ni kó lè bá a jọra wọn kínni inú inú ìrere máàkù kí ni jésù ṣe fún ọkùnrin o ọkùnrin tí ò ríran tó fà lọ sẹ́yìn odi ìlú mo ní yẹn ó fọwọ́ kàn lójú hmm, fọwọ́ kàn lójú fọwọ́ kàn lójú nìkan náà ni ọkùnrin tí jésù mú lọ kúrò ní agbègbè ibi táwọn èèyàn wà kọ́ tó tutọ́ sí ilẹ̀ ilẹ̀ ibi amọ̀ tó fọwọ́ pò pọ̀ pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀ tó fi ra ojú rẹ̀ tó ní kó lọ san ojú rẹ̀ nìkan iṣẹ́ wòlíì kan Jésù ṣeun hmm. iṣẹ́ wòlíì ni iṣẹ́ wòlíì kan náà jù bá ń lọ àwọn ìmọ̀nà burúkú kí ni Bíbélì ní ká ṣe ẹ jẹ́ tún kà fún yín o ìwé Róòmù orí kẹrìndínlógún ẹsẹ̀ kẹtàdínlógún ó ní ara, èmi sì bẹ̀ yín ẹ máa sọ àwọn tí ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tí ń mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ̀yin ti kọ́ kí ẹ sì kúrò ní ìsọ̀ wọn kí ẹ sì kúrò ní ìsọ̀ wọn téèyàn bá ti kẹ́fín pé ẹni yìí ó ní alágàbàgebè ni ó ṣekú òṣàjà o tí ìbá wọn dáwọ́ òde ìlú kí ni túmọ̀ òṣekú òṣàjà o wọ́n ní àwọn kan ní òṣekú ṣẹyẹ àdánù àṣà òde á ní kí ni dẹ́mọ́ ní a fẹ́ dáwó àwọn ọmọ eku o a fẹ́ ṣe àjọ̀dún kan o dandan ni ká dáwó gbogbo àwọn ọmọ eku á ní ní kí ni ẹ̀yin ò tiẹ̀ dá nǹkan kan mọ̀ ṣé nítorí pé irun ara mi ti wá jọ irun ara eku kí ni ẹ rí i pé mo ní ìyẹ́ ni mo mọ̀ ń fò o àṣálẹ̀ mi o èmi ń fò mo ń fò ẹyẹ ni mí mo ń fò n mọ̀ máa ń dáwó òde àwọn ọmọ ẹyẹ pé a fẹ́ kọ́ àwọn a fẹ́ lọ wá àwọn ìtí o a fẹ́ kọ́ oríṣiríṣi àwọn ilé tuntun tuntun tuntun o ní tí ó ṣẹlẹ̀ ni pé a wà dáwó ni o a ti pín o ọ̀rẹ́ wa owó tẹ̀lé yìí ni àà ẹ̀ ti ẹ̀ dá nǹkan kan mọ̀ ṣé nítorí pé mo ti níyẹn mo ti ń fò eku mọ̀ lèmi yóò máa káyọ̀ òkè mi ṣé ẹ̀ rírun ara mi ni o ṣe kú o ṣàjà o wọ́n ń bẹ nínú ìjọ Ọlọ́run wọ́n ń bẹ nínú ìgbàgbọ́ èyàn ò ṣe é wò ṣe gbàgbọ́ o èyàn ò ṣe é wò ṣe ìgbàgbọ́ rárá pẹ́ẹ́pẹ́ẹ́ àwọn òṣèkú òṣàjà ò tí bá wọn dáwọ́ òde ìlú wọ́n mọ̀ ọkọ yẹn lẹ́kọ̀ọ́ òdì ni a ní àwọn ìránṣẹ́ ọlọ́run míì àwọn wòlíì míì àwọn olùṣọ́ àgùntàn míì ah wọ́n ti dológun tán wọ́n ti dológun tán ní kíni ìrìn àgbò àní ìránṣẹ́ ọlọ́run ẹni tó gbọ́dọ̀ rẹ̀ ń ọlọ́run mo sì rí báyìí ó sì ń gbégún inú ọ̀rá bọ̀dá délé èwo eléégún nú ọ̀rá àwọn ọtí pẹlẹbẹ ni o tán máa ń ṣe nú ọ̀rá ni o ìní dákọ wọn ó sì ṣe pòjújú ó sì já tù ntọ́ntún ó sì já mọ́ lójú ọ̀rẹ́ ẹ̀nà mo ní àà èwo rèé ó ní ọ̀ ó ní kára fi gbá yagiyagiyagi náà ìṣáàdì pé inú ọ̀rẹ́ ni la wà kára fi gbá yagiyagi wọn o mo wá ní àà eléyìí wá jẹ́ bíi tí ìgbóná <clears throat> èyí jẹ́ bíi tí ìgbóná kéèyàn kàn máa fò kéèkó máa fò lẹ̀ kéèyàn sáré lọ kó sáré lọ ṣúkẹ́ṣúkẹ́ kó sáré padà bọ̀ kó tún máa mú ọ orú ó sì máa mú ọ díẹ̀ díẹ̀ àbí kéèyàn mú àtẹ́lẹwọ́ rẹ̀ méjèèjì kó dàdé ra wọn kó ra wúrúrú kó gbóná kó máa fi bara ibi bá ti ń ra kó gbóná kó máa fi ń bara orú ó sì máa mú ọ díẹ̀ díẹ̀ bó bá rí tí ìgbóná tí ìgbóná sè o lè lọ ọdún lẹ́gbẹ̀ẹ́ ah yóò sì ṣe padà ṣé ìyún ọ̀sẹ̀ ju ń gbégun inú ọ̀rá sẹ́yìn tí mu àwọn ọtí inú ọ̀rá pẹlẹbẹ ṣé òní òní mọ́ mu tó ní tinú gò òní òní mọ́ mu ti tàwọn nínú ke nígbà bá mu tó nínú tó bá gbégun inú ọ̀rá tán yóò gbégun inú ke. kí ẹsẹ̀ kejìdínlógún sọ òjé gan ó ní nítorí àwọn tí ó àwọn nítorí àwọn tí ó rí bẹ́ẹ̀ kò sin Jésù Kristi Olúwa wa bí kò ṣe ikùn ara wọn bí kò ṣe ikùn ara wọn ikùn wọn náà ṣiṣẹ́ fún wọn ṣiṣẹ́ fún jésù olúwa wa wọ́n ń sọmọ ẹ̀yìn jésù ọmọ ẹ̀yìn ikùn wọn ni án ìtàn jẹ náà ń wá kiri yàtọ̀ sáwọn ìránṣẹ́ ọlọ́run ìtàn lèmi ò jẹ ní wá bí àṣà àjẹsà àwọn ìjẹsà ní hmm, ìrọ́lẹ́ pa òun máa jẹ lẹ́wà. <laughs> àwọn báyìí ni olúwa ọlọ́run àwọn ọmọ ogun wí àwọn báyìí ni olúwa wí tí ò tó dé pé olúwa ò wí nǹkan kan ikùn wọn náà ń wá kí àwọn ìránṣẹ́ ẹ̀kọ́ wọn wọ́n yìí sí ìránṣẹ́ ọlọ́run kankan ìránṣẹ́ ẹ̀kọ́ wọn ni ẹ́ àwọn tó gbé wọ́n yìí sọmọ ọlọ́run kankan ọmọ ọkọ wọn ni wọ́n ẹ̀rọ bọ́lọ̀ lẹ́jọ́ sì ni àlẹ́ èyí ò ṣeé wò ṣègbàgbọ́ èyí ò ṣeé wò ṣègbàgbọ́ alẹ́ nìkan sì ń sọ níjọ́ kan ìmọ̀ tájọ́ ń sọ àwọn mọ̀ pé níta ń sọ̀rọ̀ lórí lórí rẹ̀ iná náà sọ à à lágbájá sọ sì à ibo lẹ́yìn ti rí inú eré ìkànnù bíbélì à ṣé bá a ṣe jọ gba kínní rè bẹ́ẹ̀ mo ti mọ̀ pé ẹnìkan ti sọnù náà méjèèjì ṣé bá a ṣe jọ gbà rè ṣé bá a ṣe jọ gba Jésù délé alẹ́ yìí ò ṣe é wò ṣe gbàgbọ́ èyí ò ṣe é wò ṣe gbàgbọ́ kankan àìmọye àpéjọpọ̀ àwọn ọmọ ọlọ́run tó jẹ́ pé dáadáa lẹ́jọ́ mọ̀ sọ o ẹjọ́ mọ̀ sí dáadáa o ìtẹ́ mọ̀ bá lọ́wọ́ ẹlòmíì lẹ́yìn kì í ṣe nínú àpéjọpọ̀ o ó dáa kéèyàn wà ní àpéjọpọ̀ ọmọ ọlọ́run ìtẹ́ mọ̀ bá lọ́wọ́ ẹlòmíì lẹ́yìn ah èyí ó sì lanu pé èé èwo rèé <laughs> hmm. nítorí àwọn tí ó rìn bẹ́ẹ̀ kò sí Jésù Olúwa wa bí kò ṣe ikùn ara wọn ọ̀rọ̀ rere àti ọ̀rọ̀ dídùn ọ̀rọ̀ dídùn dídùn ni wọ́n fi ń pa àwọn tí kò mọ méjì ní ọ̀kan dá ha wọ́n mọ sọ̀rọ̀ gidi lẹ́nu ọ̀rọ̀ gidi ọ̀rọ̀ dídùn dídùn dídùn láì mọ̀ pé ọ̀rọ̀ wọn dà ó dàbí ọ̀pọ̀ èyìnbó ni tàbí kẹ̀ ó dàbí apple ni ápùlù tán ti gún ní mọ́jèlé yóò wuyì lójú yóò rẹwà lójú yóò dùn wò àmọ́ mọ́jèlé ni kò ṣeé jẹ olúkúlùkù ni kó mọ ohun tó gbà olúkúlùkù ni kó mọ ohun tó gbà olúkúlùkù ni kó dá sin ọlọ́run rẹ̀ ẹ̀gbọ́n tí wòlíì Dáfídì sọ ni wọ́n ní bó ṣe èmi àti ilé mi ó ní olúwa ni àwọn ò mọ̀ sí kíni olúwa ni àwa yóò máa sìn bó ṣe tèmi àti ilé mi olúwa ni àwa yóò máa sìn mo ti padà sínú ìwé Kólósì orí kejì ẹsẹ̀ kẹjọ ó ní ẹ máa kíyèsára kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán dìyìn ní ìgbèkùn kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ ìmọ̀ asán ọ̀rọ̀ asán kí ó má fi dìyìn ní ìgbèkùn ìgbà yẹn náà sọ pé ah àwọn tó yẹ pé wọ́n ti sínjú babaláwo lẹ́lòmíì ó kàn ó kàn sásábẹ́ iṣẹ́ ìrànṣẹ́ iṣẹ́ ìrànṣẹ́ ni ẹgbẹ̀jì lẹ́lòmíì ẹ̀kan wò bí ọmọ ọlọ́run ni ní à ah, báyìí ni olúwa wí wọ́n lè ní à ah, ìyàwó rẹ ní í ṣe ọ́ ẹ lè à ah, àkọ́bí rẹ àjẹ́ ni. Emèrè sì ni pẹ̀lú. Inú ẹgbẹ́ Emèrè tó wà, òun ni ẹgbẹ́ Emèrè tó gbóná jùlọ lágbàáyé. Òun ni ẹgbẹ́ Emèrè tó gbóná sì kejì jùlọ lágbàáyé. Ọmọ ní ń si ọ́, oní ń dínà mọ́ ìrẹsì. Ìrẹsì ni. Ẹ máa kíyèsára kẹ́nikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán dìyín ní ìgbèkùn. Ká má ṣe kọ̀yìn ẹnìkankan sí yín lágbájá ní ìṣe ọmọ sá fún un irọ́ sì ni kí bíbélì sọ ó ní ẹ máa lépa àlàáfíà pẹ̀lú èèyàn gbogbo <laughs> wọ́n á wọ èwo oúnjẹ fún ẹlòmíì wọ́n á wọ èwo aṣọ fún ẹlòmíì wọ́n á wọ èwo omi a ní mo wà nípéjọpọ̀ kan kí ẹ ṣe tàwọn ọmọ ọlọ́run iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ tá à ń ṣe lójọ dàgbà pọ̀ wọ́n sì sọ ń jọ́ náà pé a fẹ́ ṣàjọ̀dún o ní ilé ìyẹn ẹgbẹ́ wa o aṣọ báyìí báyìí irọ́ ṣé lè yẹ ẹgbẹ́ wa ni ẹ aṣọ báyìí báyìí la mú o lẹ́nìkan bá ní rárá òun ìwà nǹkó òun ìwà nǹkó wọ́n ti ní kó òun mọ́ wà nǹkó òun ìwà nǹkó ẹ máa gbọ́dọ̀ tí ò dáǹgbòrò ẹnu. gbọ́dọ̀ tó ní yẹn àwọ̀ olómi aró àwọ̀ búlù kò bá kádàrá wọ́n ti ní kò bá kádàrá òun mú o òun ò lè bá yín wọ̀ o ní aṣọ àwọ̀lé gbogbo gbogbo ẹgbẹ́ búlù làálò ìwọ ní <laughs> ẹ wọn ìjọ àwọn náà ti sọ fún àwọn báwọn bíbélì sọ nínú ìwé Kólósì orí kejì ẹsẹ̀ kẹjọ ó ní ẹ máa kíyè sára kí ẹnikẹ́ni ẹnikẹ́ni ló pé o kò sọ pé ìránṣẹ́ Ọlọ́run o kò ní kò ní àwọn aṣọ́nà o kò ní ó ní ẹ máa kíyè sára kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán ní ìgbèkùn gẹ́gẹ́ bí ìtàn ènìyàn gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ayé tí ṣe tí kìí ṣe bíi ti Kristi gbogbo tó bá ti yàtọ̀ sí ti Bíbélì bá sọ Bíbélì ní ká kíyèsára ká kíyèsára ká mọ̀ ṣe fi irú nǹkan irúfẹ́ nǹkan bá ń gbáwájú níwájú Jésù kólúkúlùkù kí o lọ ṣọ́ra rẹ̀ lórúkọ Jésù yóò dára fún wa.